فبدأ الله من عمل الله تعالى أما يقول عن قرآن به ولكم تشيد الله لا دا قرآن به ولكم تشيد لوني كتاب الله واتباع اسم من أشار على أخيه بغير تشيد أبشر نتعرف به قرآن òun ọ̀rọ̀ tí wọ́n bí ìyàrá èrè ìgbà gbogbo ìṣe nǹkan kékeré nǹkan tó tóbi. bákan náà a ti sọ̀rọ̀ lórí tó pàtàkì nínú àgbà àgbà. ohun tí àyíká ń bọ̀ ọ̀rọ̀ ìwọ̀ ẹ̀fọn ọ̀rọ̀ gbàgbà ni wọ́n á wá nígbà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìwé pé nítorí ìyá máa ń sì máa ń dàgbà pẹ̀lú pé wọ́n lọ béèrè ìmọ̀ níbi tí ọ̀rẹ́ yóò fi dàmà. lẹ́yìn tó lọ dàmà lórí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n wá jáde rẹ̀ níbi tí wọ́n kó pàǹpà. sọ́yì irú kan báyìí kí ni ìdájọ́ kí ló ń bẹ̀ ẹni wọ́n wá béèrè ìmọ̀ lọ́wọ́ ẹ̀ tó wá sí ẹni tó máa lórí rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó wá sí àyè tó máa máa dáná ìdí tó máa pè é yóò kó pa wá. Ìdè mo máa ń aṣọ àwọn ará àfihàn ìrọ̀lẹ́ rẹ̀ tó ṣe. Ẹni tí ó tọ́ka ohun tí ṣe oṣù kìí ṣe ọ̀nà tí kìí ṣe dáadáa ọmọ àdáyé sẹ́ẹ̀rí báàbù yìí ó pàtàkì torí ilé ayé ta wà lè ṣe ẹlẹ́tàn ọkọ̀ lólo ilé ayé ta wà lè ṣe ọ̀dàlẹ̀ ọkọ̀ lólo ẹni tó ṣe kọ̀ọ̀kan ilé ayé ta wà lè ṣe yìí ẹni lọ́wọ́ pààyà ọlọ́mọ wa ń bẹ ẹ̀wù lè nà ọlọ́mọ ní ìyàgbé ọlọ́mọ ní àsọ̀rọ̀. àánú ìdí ẹ̀rọ tí àwọn èèyàn ti wáyé màá báyìí wọ́n fi ń wá àánú pàmò àná àwọn ẹ̀rọ ń bẹ̀ nígbà tí a ti sọ ẹ̀rọ mi. Bọ́lá wọn bá lọ ọmọ ìṣẹ̀lẹ̀ àti bọ́lá wọn jà sọ̀rọ̀ báyìí sọ́yìn ṣùgbọ́n ká tó máa lọ ìtẹ̀lẹ́ máa ń bẹ tó yẹ ká tọ́ka sí. òun náà ní wípé bíbélì máa lọ́wọ́ èèyàn tí èèyàn wá darí ẹ̀tàn sí bí ìrẹsì níjọ́ mi láyà àtàwọn ọ̀pá. ìjọ́ mi ọmọ ẹ̀jẹ̀ yóò jẹra rẹ̀ nínú ara rẹ̀ tí kò lọ́rọ̀ àwọn òbí. Tóun máa dá nínú ẹ̀mí ẹ̀ tí ó máa gbé inú kò bẹ́ẹ̀ tó wọ̀ lẹ́nu. Látara bẹ́ẹ̀, àwọn ènìyàn ibi tó ń rẹ̀ sí ojú bẹ̀rẹ̀ àwọn àti wọ́. Bí ọ̀rọ̀ máa. ojú ló lọ́ra rẹ̀ sí ojú ló lọ́ra rẹ̀ sí làwọn máa ń wò ó làwọn bá kó ètò ju agbára rẹ̀ làwọn bá wà kó wà mú tọ́ba tó wà rẹ̀ kó ló kó lè lọ ní ọ̀rẹ́ tó tó náà nípa. wọ́n bá máa gbé ètò agbára rẹ̀ lọ kó bá máa gbé bá. kí wọ́n wá ju agbára rẹ̀ lọ nítorí ìmọ̀ ẹ̀rọ tó wá nípa látara àyùfẹ́ sọ pé òun ọ̀mọ̀ àyàn látara wípé kí wọ́n wá pé ìmọ̀ nìsí sáré ìyàwó àyàn ìbí láyé wà yóò wà sí fatuwa àpamọ nítorí pé káàmù sọ pé wọ́n sára kọ́dà ó burú bíi pé tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ àti mú ọ̀rọ̀ rẹ̀ jẹ́ lógún wàá lọ wà lé yóò wà sílẹ̀ fún àwọn ilé fún àwọn ilé ayé kọ́lọ́ kọ́ ní ìyá ìlú kọ́lọ́ lọ jà sọ̀rọ̀ rẹ̀. Kíkà ti lọ síbẹ̀ wọ́n ní pé ẹlòmíì a máa máa máa fẹ́ fún ẹ̀mí máa torí bọ́ sí ìyẹn lọ́wọ́ bẹ́ẹ̀ kó wà á lọ. ẹlòmíì àyè màkà ló wà rẹ̀ ó lè ríra rẹ̀ dípò rẹ̀ ní ọmọ yóò àwọn sùnyàn yóò àwọn sọ àwọn ènìyàn yóò àwọn sùn wọn lọ́nà kọ́lọ́ ló dà sọ. kí ni èsì kí ń bẹ fún ẹni tí wọn bá béèrè màá lọ́wọ́ rẹ̀ tó bá sọ wípé ohun tí ọ̀dà èmi tí ọ̀dà èmi pààrọ̀ èmi tí èsì pààrọ̀ náà. ومن يعني الدنيا مع الوارثين الإمام البخاري رحمه الله تعالى من حدثنا عبد الله من يزيد نعم حدثنا عبد الله بن يزيد قال حدثنا من سعيد بن أبي يزيد قال حدثنا من حسن بن عمرو عن أبي عثمان بن قال عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم من تطور علي ما لم أكن فليتبوأ مقعده من النار ومن استشار من هذه المسجد فأثار عليه بغير حكمة مقامه وقد أوتي مثل بغير حكمة فإنه علامة الصالح نعم sẹ́ni ṣàkíyèsí àǹfààní kan tí wọ́n bẹ̀rẹ̀ káàkiri. Yẹ́rà kan tí lọ́wọ́ yìí ta kàkà kan sí. Lálọ́pọ̀ tí là ẹ dákun ní mo fẹ́ sọ yìí ẹ dára ìlú la. Mùsùlùmí ní ṣe ẹ̀sìn ọlọ́run wà lọ. Kìí ṣe tàbí ìtúfẹ́ nìkan. Kìí mú ẹnìkan ní wá máa kọjá àṣì. àwọn èèyàn náà wọ́n á ń pè sẹ́ni ti àlùsùnà ọ̀rọ̀ máa bí ẹni tó ti sọ àdìmọ́nù ọ̀rẹ́ ìrọ̀sùnà ọ̀rọ̀ ọ̀rọ̀ aláàbìláṣẹ̀ wọn ní tàbí bí ẹni tó ṣe wípé kò tẹ̀lé tàbí ṣe. wọ́n wà máa ní ìlú lọ́dẹ bá ti rí wọ́n máa ń tọ́lé ìkọ́rí náà lọ́dẹ ìkọ́rí ìyẹn ló sún wọn lọ́ọ́ máa fi ẹnu àwọn. نعم الإمام البخاري رحمه الله تعالى حسب الفرع أمرنا وصي الإنسان النور يتبين في الدوان nígbà tó bá tẹ̀lé tí wọ́n bá di ibi ibi ibi ibi mọ̀ bàbá. Ìgbà náà báwo ti àwọn náà ti àbíjá àfa àtìkọ́ síra àwọn àbáwá àtìkọ́ síra síbẹ̀síbẹ̀ ẹ̀ ń sọ síra kan ní àsọ̀rọ̀ ìlú tó lè bá àtìkọ́ síra. والله يجب عن الوعدي الإمام البخاري عليه رحمة الله صلى الله عليه وسلم جرى فقط كيلو ديتو واحد يوم العقل دفع فرغم عن ديتو دي قطعته صحيح ورسمي غير رقم الدرع من الأخوات وضع المصري دكتور دكتور أخوة من أخوة عليه الكريم بيع مكتور علينا àdúró àkíra rẹ̀ lọ́kọ̀ pátápátá ipò náà rẹ̀ ká ló ló wọn sí bẹ́ẹ̀ náà ẹ̀rẹ̀ kọ̀ tó bá ṣe wí pé ṣàṣìyà rẹ̀ nínú àpáta àti wa síbẹ̀ náà ẹ̀rẹ̀ kọ̀ láàbù lẹ́yìn ìṣàṣìyà rẹ̀ kò sí díẹ̀ àkẹ́kọ̀ọ́ àwọn àwọn ìwẹ̀ nínú pàtó mi nítorí pé iṣẹ́ tó ṣe ó ṣe iṣẹ́ yẹn bí mẹ́rin. àdúgbò ìsìlámù sì fún wa ló sì kọ́ wa náà ní wípé agbọ́dọ̀ fún kólà bìhápé ẹgbàrọ kólà bìhápé hápọ ó sì ṣe ní ẹ̀mí ìbìyí wọn ni lọ́jọ́ ìfọdún jẹ́ lórí ìyẹn tó fi kọ́ńtà àìsàn ló ṣe irú ẹ̀ẹ́dì ló ṣe irú wà ló ṣe tó ṣe bẹ́ẹ̀ ní àkọ́rẹ́ ìyẹn ló fà á. يبدأ يعبر على من على حبيب حبيب ولا عبر من بعض من الصيد حبيب ولا عبر مربلا يمكن يقول لا تجد من ما العدم والجوار به على من من من يقرأ فقد حديث من يمكن إذا تكلم خالدا كان ليكون بلغة وتبعه lórí àṣẹ àṣẹmáyé lọ́jọ́ tó lè máa ṣe ọjọ́ lọ́pọ̀ sára nìyí rẹ̀. ṣùgbọ́n àlùsùn náà rẹ̀ máa ju ẹ̀sìn àti èkó ẹni tí kìí ṣàlàyé. ìyẹn bá a gbọ́ mi nítorí pé àwọn àṣìlú lọ́rọ̀ àwọn ni wọ́n ti mú òun bẹ́ẹ̀ ni àwọn ti mu àṣọ. Hadithi yìí sáfẹ́ kàrí, hadithi yìí ò lára. ṣùgbọ́n a lè mú ṣàdéhùn ìṣẹ́sí méjì mo bá gbọ́ yé àdínkù awọ́wálù nínú ẹ̀ lálàáfíà sábọ́lé ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ lálàáfíà sábọ́lé ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yẹn ibẹ̀ ni màálù ìṣẹ́ àtẹ̀mọ́ ọ̀rọ̀ ọ̀la ẹ̀fọ́. ìgbésẹ̀ alákọ̀ọ́ yóò ṣe ló lálàáfíà ó lálàáfíà nítorí wípé àwọn àṣàbí tó wá lórí ìtumọ̀ yẹn tó wá lọ́pẹ́ bóyá láti kékeré ló wà níbi láàbùrù ṣùgbọ́n tó máa wà wà lọ́wọ́ pọ̀ kí wọ́n lè lálàáfíà dáadáa tó bá níbẹ̀ tí ìlú yẹn pàdé ẹ̀rọ ìjẹ̀rọ yẹn ó lálàáfíà lórí ara màá ìtawà nípa máa. tí wọ́n ti tọ́ka sí tọ́tọ́ ka sí tí wọ́n ti túmọ̀ tó túmọ̀ wọn kọ́ adé mi. ṣùgbọ́n ètò ìdí nínú ẹ̀ tó lè jẹ́ ibi tí wọ́n kọ́ ẹ̀ lòkù lára. wọn kọ́ ara ẹ̀ tó bá yẹ ibi tó lára àti àbẹ̀ nígbà tó kọ̀ lọ́wọ́ wà lára omi náà àjọ rẹ̀ ìṣẹ̀dá àjọ tẹ̀lé kan. kàlẹ́ máa lánàá Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àyè wà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ló ń gbà ó wà lára aláìyá máa ya àpò ẹni tó bá dá àdàpà ọ àdélẹ̀ ọ nǹkan tí mi ò rí tó wà ní òwú. ṣé tí ìbá ọgbọ́n mi àdéhùn yóò mọ̀ ìdí tó kó sí ìlú bẹ́ẹ̀ gbàgbé ayé kó sì kọ́ àwọn sọ̀tàn náà lè sọ. ṣé ìdí kó jẹ́ nínú làákàyè náà.

هي اختيار في المعنى عمل واجب المشرع لو رحمنا بعد الليل خلاصة بالبعض ولا حدثنا عن أحمد ويحيى بن مخلد ضبط أعطانا له لوحد عليه يحيى يوم أحمد أن يكون عندنا رسول الله wọ́n máa ṣọ́ ní wàá rí ẹ̀ka lẹ́sẹ̀ tó ti pọ̀ sọ àdéhùn fún ọ̀hún ní ọ̀hún rẹ̀. yóò tó ní ma nígbà tí ìjà àdéhùn ilẹ̀ ọba ọ̀sán ọ̀sán máa ń dà owó pé ẹ ènìyàn ní ilẹ̀ fún báyìí ìmà. nígbà tí ìjà rẹ̀ ìjà bá ti jì lójú ìjà bá ti jẹ wẹ́n ní ti rẹ̀ ní ọ̀sán

ẹ̀yẹ lọ sí àánú mẹ́wàá mi tó wà lẹ̀. èyí táwọn ẹ̀yà tó ń dé ìlú ìlú àwọn ẹ̀yà tó ń dùn án. tó bá di ibi táwọn ẹ̀yà òde wọn bí láti parọ́. ẹ lọ àwùjọ nínú àwùjọ tó ní ewu níbi sáà náà حياة بلا مال حياة بلا كلام بلا ذلك كلام كل هذا Adamu lẹ Yorùbá níbi ní ìjà ọjà àti tó pé yí ọjọ́ tí bẹ́ẹ̀ náà Yorùbá tó bí tí wọ́n máa Yorùbá lọ́kọ̀ sí àwọn Yorùbá kan. Tó kò ní sí àwọn ọ̀pá sọ̀kalẹ̀ fún àti ẹ̀mí lọ́kàn. Wọ́n Yorùbá lọ́kọ̀. lórí rẹ̀ pé lẹ́yìn yorùbá wà ọmọ ọ̀ṣun ṣe níbi lẹ́yìn ọmọ ọ̀ṣun tó kọ́ kò sí dáhùn tó kọ́ láàrin lórí ayé ìgbàgbọ́ láàrin wọn àmọ́ nílẹ̀ àgbà tí náà wọn ń wọn ń wọn ń gbogbo ilé ayé ọ̀dà àwọn ìkà ẹ̀rọ àkókò àná parí lẹ́yìn náà sọ́lọ̀ ní abá àdàbí ọ̀nà sọ́lọ̀ ní àdàbí àdàbí ẹ̀ dáhùn láti rí dọ́jà ariwo tó wà láwùjọ wa ní ìsìn ìbánilọ́pọ̀ jẹ́ lọ́pọ̀ láwùjọ wa ní ìsìn nígbà tí a lè sún ní ọ̀sẹ̀ náà àti àgbàwíyà ìgbà tó wọ́n máa lè sún náà sí àṣà àti àgbàwíyà àwọn tí. aṣọ kúrò lórí ilé fún àwọn ìrọ̀ àwọn ìrọ̀ àtàwọn tó ń bẹ láti kó wa táwọn fẹ́ máa ṣe ohun tí wọ́n ti láti jẹ. Bí a ọ̀rẹ́ ní àná ti ṣúlé wọ́n wá nígbà àgbà máa ń lè kọ́ ni. Torí pé wọ́n á lè ṣe ìkọ́ ọ̀la ẹ̀sùn jẹ́ ìrìn. Ẹ jáde orí èkó ẹ̀ lórí fún àtọ́wẹ́lẹ̀ lówó tilẹ̀. wọ́n á gbé ara o wọ́n bàtà bàbá jẹ́ ní o ara o ìgbọ̀nsá bàbá jẹ́ ní ẹ̀ka ní o wà bàbá yẹn kọjá wọ́n ní ìsàmì ìjọba ìwà rẹ̀. ìyẹn náà ló pàtàkì fún gbogbo ẹni tó wà lọ́wọ́ ṣe sún ní ara ọ̀dọ̀ rẹ̀ táwọn ṣe kó máa bí ṣe dáadáa kọ́lọ̀ ló jà sọ̀rọ̀ láyà. àmì bàbá yẹn á máa sọ̀rọ̀ wà. onímọ̀ ń tàkùn wà lálẹ́ nìyà. ẹni ọba dáadáa gbéra lẹ̀rọ tàbí ó ṣe àgbélẹ̀rọ ọ̀rọ̀ kan tó wá lẹ́yìn mọ́ wí. Máyà àpò tó lẹ̀ jẹ́ ìgbà tí mi ò sọ. Wọ́n yẹ bàbá wa máa fọ àdá omi nàná. Ó lè lè gbìyànjú kó pèsè tí ó fi jókòó lọ́wọ́ láti ra àyè. Torí iná lọ̀rọ̀ lọ́jà ẹ̀yà fara lọ. ìyẹn náà ló lẹ́jọ́ pàtàkì tí olùbọ̀wọ̀ sọ̀ra ṣàdé tó ọ̀rọ̀ àmọ́ àbọ̀lá àti àbẹ̀lá àti àbẹ̀lá àbẹ̀lá ìdí àti ìdí èdè àwọn àti ìdí o gbọ́dọ̀ lè ti wá fọ́ọ̀rọ̀ tó sáwọn àdábẹ̀. wádìí lọ́dọ̀ àwọn tó mọ̀ pàtàkì àti àbẹ̀lá nǹkan lára. جزء من الحديث كلنا يريد أن أحاديث تطرق أفق من جاء العلاج ما لا أقول فليتبرع قال سويبا شوفان إذن يوم تخرج بين المجاز الحديث mùsùlùmí ẹni tó ń dára mùsùlùmí bá wá bá tó wá béèrè ọ̀rọ̀. وأشار عليه بغير رشد هو أتوقع أن يجيش يجيش على توقع رشد فقد قال وجعل عليه وجعل عليه ومن أوتي أوتي ẹnìkan wa ni ó yà á ní ìpàtọ́wà òun kọ̀ wá sí màá lọ́dọ̀ rẹ̀ kó wá sí wájú wá rẹ̀ kò dé ní tó fẹ́ sọ̀rọ̀ sí mà ntí òye lọ́sọ̀rọ̀ pa rẹ̀ tí tọ́wọ́n bá nílò ọ̀rọ̀ rẹ̀ pàdé ìwòkú aláàmú àtàwọn ẹ̀ṣẹ̀ mi ẹ̀yìn tó ṣe pàtó àkùrọ̀ mi. tí ẹ rí àwọn ọ̀rọ̀ yìí nítorí ẹ̀sìn lára àti àdéhùn ìwà wà lórí ẹ̀. sọ́la ẹ̀ ń ṣe wà gbọ́dọ̀ wà lórí ẹ̀. láti màá nù ọ̀rọ̀ sọ̀rọ̀ nípa tó bá ṣe wípé aláìsọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ìwọ̀lẹ̀ ó sọ wípé àìmúṣàṣàrò mọ̀kàn ẹni tí a bá bí ìmọ̀ lọ́wọ́ ẹ̀ ẹni tí a bí àmà lọ́wọ́. ẹ dákun àmánà ṣé ń tọ́nà àbúrò ìrẹ́pà rẹ̀ lẹ́nu tó nìyẹn. ó kì ẹni tó bá já mbà máa ń ní àtúnṣe ló máa ń ṣe ìyẹn náà tó mú wa láti mọ̀ wípé tí wọ́n bá yẹ kí àwọn náà máa wọ̀rọ̀ tó o bá lọ já mbà kò ṣe lọ. kò yẹ ó lè máa jẹ nítorí òun kọ́ ó já mbà wọn ní òṣèlú sọ̀rọ̀ ní tó yé wa wá. yóò lè fẹ́ lọ́dọ̀ nítorí àwọn èèyàn wọ́n wà ní ìmọ̀ àlọ́ ẹ̀mí. ẹjọ́ òwe pé ọba mi lè dùnmẹ́. Sẹ́ńtì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹjú adé ìlànà láti máa lọ́wọ́ yàn ní àmà mi nínú. Kọjá nínú la tí ó dà máa dé ìmà ẹ̀dì máa ma ebi di lọ. e tó wá rọ̀ lórí ìjẹun pé mo ní ẹ̀ka ìfẹ́ ra. Sọ̀rọ̀ tó wá ń lẹ̀ kan ní mo lẹ̀ tó wá ní àpapọ̀ ó ní àwọn ẹ̀sìn kọ́lé ṣùgbọ́n ẹja sọ̀rọ̀ lórí ilé ìgbò mẹ́ra ẹ̀yìn mo ní wọ́n fi ti gba àwọn lórí ilé ìlọ́wọ́ nílé o bọ̀dé ẹja sọ̀rọ̀ lórí ìlú ọ̀rẹ́ wa mo ní àwọn bí òye tí a gbé ìyẹn náà lórí ìjà rẹ̀ àwọn lórí ẹ̀ dáhùn ibi tó wá ṣe kò já kéèyàn ó di ibi láti sọ ọ̀rọ̀ lórí. kódà kò ṣe ní pé nǹkan tó tó wá ṣe tó wá fẹ́ bẹ̀rẹ̀ láti lè ṣe ní ọ̀sẹ̀ parọ́ rẹ̀. ìdí mo so yóò se wa farawa ní ti hadithu sọ̀hábíyà ìmọ̀ nípa àti náà yóò. bí àwọn sọ̀hábí àwọn sọ̀hábà mẹ́ta náà. ẹ̀rí ilé wájà máa lọ́wọ́ àmì ọ̀hánà nínú àwọn ẹgbẹ́ ìgbàgbá ní ìyẹn àwọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ìdílé àwọn àgbà ilé yìí torí wípé. وليك التصالح إلى ما إليه يديره للمسلمين إليه أمن نوبينيو مرقلا يمكن كيف يجي ما نوبينيو وكان ما نوبينيو دعنا يمكن على صلاة عليه السلام إليه كلهم يجي إذا يجلس ما الله أكبر الله أكبر يلا أيها المؤمنون nígbà ọmọ ya ṣe nǹkan àwọn ọ̀rẹ́ tí wọ́n ti náà lè wá mọ ẹgbẹ́ ọmọ pàánù ọ̀pọ̀ ọ̀pọ̀ náà ti wà ní ìgbìmọ̀ tó o sì wọ́n bí àwọn àná tó bá nínú bá ti ìjọba wà lọ́wọ́ rẹ̀ tó lè nà án yẹn. Ṣèkọ́ lè fi ti wà bẹ́ẹ̀. ní kí wọ́n rò ní ìsọ̀rọ̀ ìbọ̀dà ìgbẹ́ ọ̀sán náà lò. Ìjọba ọba àtọ̀bí ẹ̀ kọ́. Wọ́n wà máa ìdàgbẹ́ olùjàdúrà burú mi lọ́bẹ̀ẹ́ tó lè ọ̀rọ̀ àjọ́jọ́ wá náà tọ́gbọ́n fún ìwà àpapọ̀ ẹgbẹ́ ìjọ lọ́ta ọkùnrin àpapọ̀ ìdí wá kí ló sí wá à ìdí ẹgbẹ́ àwọn tó mọ̀ ní dáadáa ní àtọ̀rọ̀ fún mi lọ́dọ̀ ìjọba sọ pàmì òṣìṣẹ́ ìdáhùn kí a ní àwọn àwọn ìyàwó ìjọ lọ́kọ̀ọ́kọ́ jàlá àkọ́jọ́ mẹ́ta ìgbà ní nínú ọ̀rẹ́ ẹ̀rọ dúró olúwa ò èmi dání wà sọ bẹ́ẹ̀ àbárámà ìdí tá a máa sùn àbárámà lọ omi àgbẹ̀lú yóò lè lò bẹ́ẹ̀ nígbà tó wọ́n lójú ojú méjì lóde mo ṣe ń wáyé máa ń ní ìgbà tí wọ́n máa ní ní tàbí tí wọ́n máa ní ọ̀sọ̀ yà ní ìmọ̀lẹ̀ ọmọ ọ̀sọ̀bà yà pa mí. Náà tẹ̀sán máa yà pé màá ní ìgbà náà. Yóò bá tó lọ bá ìjà ìjọ ń dára wọn láàmú. Ààrẹ ẹ̀rọ tí mo fẹ́ ń fà ní ẹsẹ̀ bẹ́ẹ̀ ìgbà. Ṣé mo fẹ́ ń fà ní ẹsẹ̀ bẹ́ẹ̀? Ó kì í àpò àtàwọn ọmọ. Bàbá ọlọ́run ló àwọn ẹni máa ṣe ọlọ́run ló sàn àpọ̀ ìmọ̀ ẹlẹ́mì tó wá gbà máa lọ́dọ̀ rẹ̀ ìbẹ́sì ní kéèyàn máa kọ́ máa kọ́ gbà ó fi ètò kó gbọ́ lè àdéhùn kan bẹ̀ ọ̀rọ̀ àbúrò ìsàkà wíwá wá ẹni tí ó sọ pé olóògùn máa gbèrè à lórí àdéhùn ọ̀rọ̀ ní ìlú ìlú ìdára mọ́ àwọn ẹni wà lọ pé ó wà lọ sí ìlú ìlú ìlú ìlú ìlú ìlú lọ ẹ wá sọ pé ọlọ́run kò ní àtúnṣe ojú ọ̀sán tí wọ́n bá gbé ìmọ̀ àlọ́ ìyá ẹni tó bá jà ń bá ẹni tó béèrè rẹ̀ máa lọ́wọ́ rẹ̀ ó jà ń bá mọ̀nàbájọ́ mi tó bá lè jà ń bá àmàlà ẹ̀sán ẹni tó jà ń bá àmàlà lórí ẹ̀rọ ọlọ́run ní ìrìnàjò sọ̀rọ̀ ọlọ́run ọ̀gbìn wá sí i ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ báyà nítorí wípé yíṣu ìṣòro lára àgbà mọ̀lùbálà yìí dé ìdásùn wọn ẹ̀jẹ̀ àwọn ọmọ ti bá ọ̀rọ̀ tẹ̀lé bá ọ̀rọ̀ àgbà bí bẹ́ẹ̀ náà. حدثنا إسماعيل حدثنا إسماعيل بن أبي أويس قال حدثني أبي عن سليمان بن بلال عن إبراهيم بن أبي سيد عن جده عن أبي هريرة عن النبي صلى الله عليه وآله وسلم قال والذي نفسي بيده لا تدخل الجنة حتى تسلموا ولا تسلموا حتى تهابوا وأبقوا السلام تهابوا وإياكم والبغض فإنها هي الخالقة لا أقول لكم تحرك الشعر ولكن تعرف الدين الله حديث المحور بيكون حديث مبين الفصل الليل عن الله آه، سمعنا مرمان كبيرين وبعد ما بينينا وبعد الحضور عم فتابعنا مسلمي يرون بسوالات anábì Muhammad sallallahu alaihi wa sallam báàbù yìí tá a tọ́jà sí wọn tó kọ́ ní wa òní báàbù táwa yìí àtọ́nà báà báàbù bàbá tá a jẹ́ sí káàkiri ẹ̀ bára wa dé káàkiri ẹ̀ bára pàápàá jùlọ láàrin àwọn sábà òṣèlú ìṣẹ̀lẹ̀ àlá ìjọsìn ọ̀gbìn lórí pé bí ìgbà tí èèyàn ń ṣe ẹgbẹ́ òṣèlú nígbà tí èèyàn ń ṣe kí ni ẹ dáni lóhùn ẹgbẹ́ òṣèlú ìgbọràn ìṣèlú àwọn olóṣèlú náà ń dàbí wọn sàgbà àwọn ẹ̀. che torí ọjọ́ sí ìlú òní sọ pé ẹni kejì wọn ò sínú páàkì bí nínú ìsìn páàkì ẹni ní ọlọ́pàá ò sínú páàkì òun àti táyà ò sínú ìlà O se akọ́ni àbí táyà ò o se sọ́ra ẹni ò sínú Se ní ò sínú àlùsùnà o se lè wá lọ ò o se ní ò sínú ìsìn. ọlọ́kọ́wọ́ ní ìyàgbé sọ̀rọ̀ ọlọ́lọ́ ọ̀hánà sọ̀rọ̀ olúwa jáde iná sí ibi yá ni mo fi ọlọ́run bá kàn lọ́rùn kí ẹ̀mí mi wà lọ́wọ́ ìkúra láàbẹ̀rẹ̀ olùdíjọ́lẹ̀ ẹ̀ ìwà ìjẹ́nà ẹ kọ́kọ́ sí báyìí ìpàdé ṣáàtà àti ìbáraẹni gbogbo ẹni tí ò bá gba fúlàmù ìwà ìjẹ́nà kò lè rọrùn ọ̀run àpáàdé ni ọlọ́run ó lè máa gbé àrà rẹ̀ tí ọ̀rọ̀ bá ti gba islam tí èdè mùsùlùmí kò sálìdá náà fún un. sáájọ́ mi ló sọ yìí láǹtẹ̀dẹ̀ kọ́lọ̀ ìdánilátà tá ló sọ bẹ́ẹ̀ anáwó àwọn ọmọ olùhàtà tó sì sọ ọlọ́run àti ẹ̀sọ́ pé wàá máa ń yàtọ̀ ìdájọ́ islam ní ẹ̀ lọ́rọ̀ ìkọ̀wá rà mí. a sọ pé ọ̀sẹ̀ sì ní ẹ̀sìn ní ìwà.

ẹ̀fà gbogbo ẹgbẹ́ kọ́lọ̀ àpáàdì yóò náà lójú àpáàdì lójú àpáàdì nínú àpáàdì. wọ́n náà wà láti rẹ̀ nígbà máa ń tẹ́lẹ̀ tàbí ẹ̀sùn ní ìwọ̀n. ọlọ́run tó kọ́ àdúrà náà sáré wà má wà tó jẹ́ ọ̀pá ìjọ ọmọ àpáàdì lókè ọ̀rọ̀ ẹ̀sùn ìjàpá. Ìgbà tó náà sáàtù lélẹ̀. Àpọ̀kù kòkò ní dábàá ẹni bí dáadáadáadáa. Ó ti dúró dúró dúró dúró nígbà tó ní pọ́ọ̀tù wá lu tí wọ́n á pọ̀ lẹ́nu sí ilẹ̀ ìlú wọn àbábẹ́. Wọ́n ti wá ní sáàtù wọn lẹ́wọ́n ní dáadáadáadáa tó bá pọ̀ dàní á yọ̀ọ̀sán. tọ́lọ́ aṣojú akọ àwọn akọ́kù rẹ̀ ní jẹ́ àpáàdì tó lè jẹ́ èdè tó ti tó àpáàdì sábà àwọn sábà tó lè má ti gbà ti má tí wọ́n ti má dà. sọ̀rọ̀ àpáàdì ojúmọ̀ lọ ìmọ̀ alága ọ̀hún náà sọ̀rọ̀ wá ṣùgbọ́n òun bá wà lẹ́yìn tí mo lè ní ọ̀run ló máa ń tí ó là kọ́rọ́kọ́ àtàyè ìlàjì ló lè tí ó là ẹni wá jẹ́ mùsùlùmí ní ọ̀là náà wọ̀. ìrọ̀lá ẹni tí ní ọ̀lẹ̀ bá wà lẹ́yìn tí mo lè wẹ́ ní mùsùlùmí ọ̀rọ̀ wá náà nìyí. ẹ̀sìn kan náà ẹ̀sìn lọ sí sọ fún àtẹ̀sìn kan jẹ́bi pé káàtó yé pé àwọn oúnjẹ ìjọ àgbà ìsìlámù pé àṣìlá máa ṣe yorùbá sọ̀rọ̀ àbí àṣẹ iṣẹ́ ìwòye ló là wà pọ̀ èmi kan sọ̀rọ̀ tàbí àṣẹ máa ṣe dáadáa kíra wa èmi kan sọ̀rọ̀ àbá àṣẹ ẹ̀dọ́ ní èmi kan sọ̀rọ̀ ṣùgbọ́n táwọn sọ ní pé kó tilẹ̀ káwà sí wọn kárẹ́ tó láyé àbí kí ibi dà pọ̀ tó láyé tó bá dàbí àmọ́ àwọn ọmọ àbẹ́lá kò sí ọ̀rọ̀ lórí tí wàá ṣe sá kò sí ọ kò sí ìjọba ọ̀rọ̀ ẹni wàá ti lè fúlá kò lè rí ìjọba ọ̀rọ̀ ní wọn lọ àwọn àtàwọn yẹn lè rí wọn láti tún ìmọ̀ ẹ̀rọ àwọn ọmọ kan àwọn ọmọ kan sọ̀rọ̀ ó ní ẹ̀wá ní ẹgbẹ́ mùsùlùmí àyẹ̀wò àwọn náà wáyé wàhálà ọ̀rọ̀ náà. ó ní ẹ̀rí ìjẹ́ mùsùlùmí tí máa ní ẹ̀sìn ṣàtà ààbò ó ní àtọ́wá tó fẹ́ kà á. àwa ń fi ilé ìjà àwa ṣe àmì ìjẹ́ mùsùlùmí ló fẹ́rẹ̀ tó lọ sí. Fẹ́rẹ̀ tó bàtí ìjẹ́ wọ́n mú ìjẹ́ mùsùlùmí láyé rẹ̀. Oríṣiríṣi yóò ní àwọn àmì ìmọ̀síṣú náà. Yorùbá láyé pèpè yóò lè ti wọn àtọ́lẹ́kọ̀ọ́ owó ìyọ̀lá dé wọn. ẹja fi ẹ àwọn oníṣẹ́ náà na ní ara wọn àwọn oníṣẹ́ àdára dị ẹgbẹ́ ká tó bàbá ẹ̀rọ gbogbo wà nípa àwọn ọ̀pọ̀ rẹ̀ yọ̀ọ́ àwọn náà yá ẹ̀ mùsùlùmí olówó àwọn mùsùlùmí ìjọba ẹjọ́ yìí. pàrọ̀lẹ́rà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tàbí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wọ́n dáa jùlọ níwájú ọlọ́wọ́ bí èrò ẹgbẹ́ mi yáyá ó máa ń bí wọn sọ̀rọ̀ báyọ̀ ọ̀rọ̀ kan tó ní àwọn nǹkan ń bẹ nínú àwọn èèyàn tí àwa ń sọ̀rọ̀ àwọn ọ̀gbọ́dá tàbí rẹ̀ lọ́rí ìgbìyẹn lọ́gbà nínú ìkàrẹ̀ sẹ́yìn àwọn tí wọ́n ti fún wọn níwájú ọlọ́run yàtọ̀ àwọn ọmọ yẹn mọ̀ sọ̀rọ̀ ìṣe nínú àwọn yẹn káwọn àwọn sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ wọn bá yẹn ní ìgbà tó ṣe pé ìṣe ọmọ yẹn ọ̀rọ̀ wọn àti wọn máa wọn gbà kú láyé bẹ́ẹ̀ wọn ti kọ́ bẹ́ẹ̀ kú láyé. Gẹ́gẹ́ bí àdìmọ́ àwọn àṣàlọ́ fún ọlọ́run káàárọ̀ nínú ilé ẹ̀yà àwọn ọmọ yẹn ti ṣe é kódà ìwọ́n máa ń bọ́ ara rẹ̀ yá àìsàn tó ṣe kó tó lọ wọ́rọ̀ tí wọ́n yá wọn bá ìwọ́n lọ́wọ́ àwọn olùdìbò olùdìbò ìtẹ̀lẹ́ yóò sì tó yá. Ìgbé àti ìtumọ̀ àwọn akọ́jọ́ ẹ̀rẹ̀ ẹ̀ka wọ́n máa ń sọ̀rọ̀ máa ń sọ wípé ẹ̀ka ń bẹ̀ ẹni yẹn ti sùn. sọ̀rọ̀ ẹ̀ ló dé ibi ebe ẹ̀rọ máa ń sọ ọ̀hún lẹ́yìn ẹ̀yìn yẹn wá sí ìjọ sí mọ́mọ́ àtúmọ̀ tó padà ń sọ yìí ádùrọ̀ ádùrọ̀ dá wà tó wọ́n lé ìpìlẹ̀ yẹn bí ayáwó ṣe ń ṣe yẹn. ìpè wá ẹ̀ ló dé lórí sọ́tọ̀ ọ̀pá ẹ̀ yẹn kò yí bẹ́ẹ̀. ìrìn wá sí yẹn. Imam Ahmad will complain about it. Imam Ahmad is not according to Quran and Yahudi. Èsì àwọn màálù yìí wà nínú àwọn ọmọ yìí pé wọn àgbà tí ìjọba ń ti ná oúnjẹ oúnjẹ àti wọn àwọn ọ̀tẹ̀. Ní ẹ̀kọ́ ara yẹn ṣe àwọn wa lọ bá nà bẹ́ẹ̀ ẹni bá tó ní ìyá. Ìgbàgbé Ahmad náà ń jáde lẹ́wọ̀n ó ní kó jọba ní ìdí tí wàhálà lọ lẹ̀. Ìnáwó àwọn ìgbà àdúgbò wà á nà ẹ̀kọ́ pẹ̀lú ìdí ìgbà lọ. وأحمد بن أبي رضي الله عنه قال المولود اسمنا الحلم وما مرفلا يمكن يريد الحياة من أدوات محمد وكله ولكن وأحمد بوار عندما كلمنا عن ذلك ولكن في فرق الدين ولا حرام الدين وعن المسلمين ولا في ذلك كله دعم يدك. إذن وكذا orúkọ yìí kéré àwọn ọmọ ẹgbẹ́ tí bí akáwọn ọmọ yìí sọ̀rọ̀ ọmọ yìí nínú wàhálà yìí ti ẹni tó wá wà lẹ́yìn tí wọ́n máa fẹ́ kàn án nígbà tí wọ́n ti ṣe é nínú wàhálà yìí ti ṣe tí wọ́n gbé máa máa fọ́jú lọ sí ẹni yẹn tí a níwájú ọlọ́mọ ọba jùlọ. wàhálà yìí ti ẹni ọlọ́mọ yìí lójú ọ̀rọ̀ wà ní kékeré tí wọ́n máa wọ̀ ọ́ ìrètí rẹ̀ ló wù yóò lọ sí ọ̀rọ̀ ẹ̀já sọ̀rọ̀ dáadáa ọlọ́run ẹ̀já sọ̀rọ̀ lò. alẹ́gbàá mi ọmọ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ olúwalá tó sì lé ẹ̀ẹ́dì ìjẹun sì lè di ẹ̀ẹ́dì ìjẹun sì lè di wọ́n ti wá sí ìlú hajj àtàkù títí tẹ̀lé ìjà ọlọ́run kó sọ àwọn àkọ́jà ìjà wà á fi sàlámà kẹ́ ẹ̀ bá ń wò ó tẹ̀ èyí ni bẹ́ẹ̀ lọ máa sọ̀rọ̀ ẹ̀ máa ní dúdú èyí sábà kúta rẹ̀. sálámà yẹn wá نبي محمد صلى الله عليه وسلم وإياكم والغربة أمام بي أمام بي أكاكم من لا أنا أسأل الله عليه وسلم السرعة ممكن ما أقول الآن أن كان لكم من الله السرعة لكي كان أقول الآن فإنها هي الحامل إذا مدى بويلة أنا محمد صلى الله عليه وسلم من شيء بما قلت عن شيء مجتمع عن ومن الحالق الحالق لك حل إن اللي حل حل الفكر فيكون فلا يجب فيما بعد بيني سيما في أصول من أبناء الإسلام وأبناء الإسلام وأبناء الإسلام e ló ní ìwé ike ìdílé kìí níbẹ̀ ní akẹ́kọ̀ọ́ ìlú yìí ó tẹ̀sẹ̀ máa ń bí ìtumọ̀ ká ló ń sọ tẹ́ bá fi ń kó láàárín ẹgbẹ́ ewu ẹ̀sìn ọlọ́ọ̀sìn ẹgbẹ́ ọ̀rẹ́ ìṣòro kò yé ẹ̀sìn lẹ́gbẹ́ àdàgbé kò sí àkóbá tó bá ìsìláàmù ní kò sí. إنما أعرف ولا يسمع إنما أحمد بما تسمع الله تسمع أي يسمع تسمع أي ألف طبعا تسمع تسمع طبعا تسمع يسمع وحشي يسمع اللي بعده تسمع وجود داع المنحات الإسلامية الإسلام تبع أمريكا أمريكا تبع أمريكا تبع أمريكا táwọn àwọn àti tó ń di ìsọ àwọn mùsùlùmí àti mùsùlùmí kò wọ́n yá àwọn mùsùlùmí wà pẹ̀lú sí àwọn wọn ará àdìgbà àwọn ẹgbẹ́ mùsùlùmí hàn mí. tàbí ara ara tó máa láwọn wà lọ́wọ́ débi wípé àwọn ọmọ wọn ti gbàdá wọn ti ń darí àwọn ọ̀tá kan tó wọn kà lọ́wọ́ wa. ìlúwa ẹnu ọ̀dọ́ agbára ìṣẹ́ wọn ní àwọn tó ń jalè yàfẹ́ wọn jalè yìí. nínú ìsọ ìjọ ní bọ́ọ̀lù náà lọ. Níṣẹ́ àkókò ń bẹ́ẹ̀ lọ sí ìlú àṣà tó lágbára. Ó ṣe ní pé ní àbábá ìta àjọ ẹ̀kọ́ lọ́wọ́ wọn látàrí lọ káàkiri sọ̀rọ̀ ní ìlú sọ̀rọ̀ ní àwọn àjọ ìlà àgbàlá ní ní àwọn òkè náà báyìí lọ́kùnrin lọ́kùnrin kọ́nà sáà lọ́rọ̀. Ẹ sọ́ra yín o, níbi tẹ́ ẹ máa kó ìlànà yín. ìgbésẹ̀ ẹgbọ́n máa ń wọ ẹ̀rọ yìí mùsùlùmí máa ń ní wà ní àwọn kórìíra ṣùgbọ́n àgbẹ̀bí kórìíra ọ̀pẹ́ nínú wa mùsùlùmí ní àwọn kórìíra tí mùsùlùmí máa pààrọ̀ píparọ́ rẹ̀ ní òwúrọ̀ láìpẹ́ èèwọ̀ ní kò láìpẹ́ tí mùsùlùmí máa pààrọ̀ tàbí kọ́ ẹ pé ìdílé òbí láìpẹ́ mùsùlùmí ìgbà nígbà àwọn ọ̀rọ̀ àwọn ọmọ ṣùgbọ́n òun gẹ́gẹ́ bí gẹ́gẹ́ mùsùlùmí gbogbo ọ̀rọ̀ yìí lẹ̀ ní ìmọ̀wé àjẹsí mùsùlùmí kan máa tẹ́wọ́ nígbà tí ń jẹ́ tẹ́wọ́ àwọn làwọn àkàtì ọ̀dà lọ́wọ́ gbogbo wa tí ọ̀dà ni òògùn fẹ́rẹ̀ ọlọ́rọ̀ kó lè àwọn wa òun gẹ́gẹ́ gẹ́gẹ́ mùsùlùmí ó mọ̀ sádọ́ àwọn lẹ́yìn tí kọ́lọ́ ń ta àwọn ọ̀rẹ́ lọ́wọ́ ọ̀dọ́ ọ̀rẹ́ wọn sábà máa ń lò ní ìdáná ní òye ìdájọ́ àtọ́lùsírísì àwọn ọ̀gá nígbà wọn sọ̀rọ̀ àyíká anábọ̀ ọ̀gá mi sọ̀rọ̀ wa oníkàtà nípa tí mo wí oníkàtà náà tí mo pè é èyí sọ pé láàbò ló láti mú káṣí lè kó sí náà èyí sọ pé olùgbàdá náà ti ń pa àwọn ìdí o lẹ́sẹ̀ tí mo sọ̀rọ̀ wà láti mú káṣí lè kó sí i ṣùgbọ́n gbàdá máa tí ó bì ẹ̀ wò onígbàdá máa ní ẹni tí wọ́n ti tẹ ẹ bá bì gbàdá máa. ṣùgbọ́n àgbà tí ó bí èkó ọ̀rọ̀ náà wọ̀ sí wa wọn kọ́ sáà náà wà sí ní kókò ìgbẹ́ta wọn kọ́ ọ̀rọ̀ àgbẹ̀ wá sí wọn. àwọn ọ̀rọ̀ àgbẹ̀ tó àwọn ọ̀dọ́ ẹni ká ń sọ̀rọ̀ ọlọ́run tó sáà wà sí ẹni tó sáà wà lára wọn sọ̀rọ̀ wọn wà lára wọn. káwá rí bí ẹ ọ̀ kẹ́ńtọ́ bá a ọ̀yà náà. wọ́n ní nípa tó yẹn máa fi ọwọ́ ka ìrántí ọlọ́ọ̀ta àmọ́ ká ṣé orí ìta báyìí àbí inú ìta nígbà tó dá ẹ̀ òsì tó lè ṣe. Àwọn àdúgbò bá kàwé ìta ìjà máa ń lọ ọ̀dọ̀ ìta. Ìtura ìfún ọ̀ka ìlú ìta lọ́rọ̀ ọ̀gá náà. Òṣèlè ìta.